أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulilah fúnmọ sọláàtù wasalam ala rasulillah a kí ẹ̀yin ará alẹ́ ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflihun àwọn tí yóò jèrè ọlọ́run já jẹ́ ọ̀kan nínú wọn eléyìí tí ilé ẹ̀kọ́ alálùbáríkà ní muflihun high school tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tó kalẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí ní ìlú ìbàdàn bí ọlọ́run máa bá ní sàlékún àgbéga fún àwọn olùdarí ilé ẹ̀kọ́ náà jàmáà tí ó bá rí bẹ́ẹ̀ a tún ti dé pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ wa láti máa mú ọ̀kan ọ̀jọ̀kan ètò wá lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run mubarak abdulwahid òun ni yóò fún wa ní àyọkẹ́ láti inú alukoran nígbà tí mariam ibrahim tó wọn ka àdìsí fún wa àfọwà mubarak ẹ̀ka alukoran fún wa bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترؤون تسألون يومئذ عن النعيم ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà lẹ́yìn eléyìí ẹ jẹ́ ká gbọ́ hadith látẹnu Maryam Ibrahim bismillah. عن أبي عمرو وكيل أبي عمرو سفيان بن عبد الله رضي الله عنه قال قلت يا رسول الله كل في إسلام قولا لا أسأل أحدا غيرك قال قل آمنت بالله ثم استقم قواه مسلم Translation Abu Amr, who was also called by some as Abu Amr or Sufyan ibn Abdullah al-Thaqafi radiyallahu anhu, narrated, I said, O Allah's Messenger, Tell me something about Islam, which I will not ask anyone other than you about it. He, peace be upon him, Reply: Say, I believe in Allah and then be steadfast. Muslim related lesson from the Hadith. It emphasizes the importance of faith in Allah and steadfastness on it. It teaches that faith in Allah precedes steadfastness. 3. Faith in Allah is the basics of Islam. 4. The religion of Islam chiefly relies on faith in Allah and steadfastness. Five. Steadfastness is a sign of sincere faith in Allah. Six. The real faith is the one which is accompanied with istiqamah, steadfastness in daily life. Seven. One is allowed in Islam to ask beneficial questions from the learner one ọlọ́run bá ní sàlékún àlùbáríkà fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní ìtẹ̀síwájú àlàyé eléyìí tí à ń ṣe lọ ní àná nípa ilé mùsùlùmí kí làwọn nǹkan tó yẹ kó máa lọ ń bẹ̀ a nínú àwọn nǹkan tó yẹ kó máa lọ òun ni àwọn ìjókòó kan níbi tí ọ̀rọ̀ ọlọ́run yóò ti máa lọ níbi tí mímọ́ re àwọn ọmọ nílànà tọlọ́run tí yóò ti máa lọ àwọn nǹkan wo láàfin wa máa re àwọn ọmọ àwọn nǹkan wo ni ó máa lọ nínú àwọn ìjókòó yìí òun làwọn nǹkan tí à ń ṣàlàyé lọ alákọ̀ọ́kọ́ nínú wọn la pè ní àtẹ́rìbìyàtùl ìmánìyà awìlà àkọ́dìyà àwọn ìmọ̀ rẹ ni léyìí tó ní í ṣe pẹ̀lú káfí ọ̀rọ̀ ìmánì ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo tó yanrantí ọ̀rọ̀ àkìdá eléyìí tí ò ní èrú kankan nínú káfíre àwọn ọmọ àwọn àáfàá mú àwọn kan nínú àwọn ìtààmọ̀ ṣe nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àwọn ìjókòó yìí wọ́n mú látinú súrọ́tù Luqman nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí Lukman al-Hakim nígbà tí ó ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ abala atalákọ̀ọ́kọ́ ìta pè ní atẹ́rìbìyàtú al-imaniya Lukman nígbà tó ń bọ́mọ rẹ̀ sọ̀rọ̀ ó ní yáàbù náà yà mo pe ìrẹ́ ọmọ mi látúṣíríkìbìlà mọ́ mú ẹrogún pẹ̀lú ọlọ́run látúṣíríkìbìlà ọlọ́run nìkan ni o máa sìn má sìn ẹlòmíì pẹ̀lú ọlọ́run iná ṣíríkà làvúlìmọ̀nà àdìm torí mímọ́ sìn nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run mímọ́ wárí fún nǹkan míì lẹ́yìn ọlọ́run mímọ́ jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run àbòsí tọ́mọ̀ lágbára tó ga jù ni o eléyìí ń kọ́ irú ẹ̀kọ́ wo ló ń kọ́mọ rẹ̀ nínú ilé irú kí náà ń ṣe nínú ìjókòó tilé lukumanu àṣẹ àtẹ́ríbìyàtú al-imaniya in tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ òdodo òun ló ń ṣe kíni o òun ló fi ń kọ́ ọmọ rẹ̀ báwa náà ó sì máa fi kọ́ àwọn ọmọ wa àti àwọn ìyàwó wa àwọn àbúrò wa àwọn ọmọ wa àti gbogbo àwọn tọ́lọ̀ ń kó wọn sí ìkápáni wa ẹlẹ́kejì nínú àwọn nǹkan tí ó máa lọ òun ni àtẹ́rìbìyàtù àtàbùdíyà ìmọ̀ọ́rẹ́ ni lórí bó o la ṣe ń sin lọ́hùn ìmọ̀ kọ́ àwọn ọmọ lórí bó o la ṣe ń jọ́sìn fọlọ́hùn á rí wípé yorùbá wọ́n ṣàkíyèsí islam nígbà tó di pé islam wọlé yorùbá wọ́n ní kékeré òun ni ìmọ̀le ìmọ̀le jọ́nà mùsùlùmí náà gbàlérò kékeré mùsùlùmí ti máa kọ́ ọmọ rẹ̀ ní aṣọ àṣekéyèsí aṣọ ní ti máa kọ́ ọmọ ẹ̀ lẹ́sìn tó o bá fẹ́ kírun àdúrà tó ṣe nírùkú rè ọ wà ní sùjúùdù níforíkanlẹ̀ àdúrà tó ṣe rè ọ fẹ́ wọlé ẹ̀gbin àdúrà tó ṣe rè ọ fẹ́ sùn àdúrà tó ṣe rè òjò ń rọ̀ àdúrà tó ṣe rè àrà ń sán àdúrà tó ṣe rè àṣé nǹkan tá a kọ́ àwọn ọmọ nínú ilé nǹkan tọ́mọ̀pọ̀ gan-an ni èyí tá a wá ń sọ̀rọ̀ lẹ́lẹ́kejì ń bẹ̀ ni àtẹ́rìbìyàtú àtà àbùdíyà bó o lọ́mọ ó ṣe máa jọ́sìn fọlọ́hún bó o lọ́mọ ó ṣe máa sin lọ́hún nínú àwọn òpó ẹ̀sìn òun nìrun bó o lọ́mọ ó ṣe kí bó la ṣe ń ṣàlùwàlá bó o lọ́mọ ó ṣe máa ń gbààwẹ̀ àti gbogbo àwọn àdájọ́ àwọn tó jẹ́ ọmọ obìnrin nínú àwọn ọmọ wa tá bá ti súnmọ́ pọ́n fẹ́ bàlágà bó o lọ́mọ obìnrin ṣe máa ń wẹ ìwé ọ̀ràn yàn nígbà tó bá parí kíni o ẹ̀jẹ̀ oṣooṣù ti máa ń wá a rí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó já sí pé ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ẹ̀kọ́ òun ni Islam èyí tó pọ̀ jù nú àwọn ẹ̀kọ́ yìí tá a bá lè gbìyànjú ẹ̀ kọjá sí pàwọ́ tá a jóbi gan a máa ṣe kíni o a máa ṣe gbogbo àwọn eléyìí àwọn ọmọ wa wọ́n jẹ́ ẹni tí yóò máa sin ọlọ́run tásìkò sin lọ́run bá tó wọn ní ìjọ ọmọ tí yóò máa ṣeré tásìkò sin lọ́run bá tó wọn ní jẹ́ ẹni tí yóò máa ṣèrànù ìyẹn ni Lukmanul Hakim ló ń sọ fọmọ rẹ̀ pé yaabu náà yà akimi sọlá ìrẹ́tọ́ jẹ́ ọmọ mi ọ̀ọ́yá agbèrò dúró fọlọ́run ìwọ tó ọjọ́ ọmọ mi ọmọ kírun fọlọ́run ó fi ìrun ó fi rẹpírísẹ́ǹtì gbogbo àwọn ìjọsìn yòókù torí pé ìrun dojúmọ́ là ń kí torí pé ìrun kò sẹ́sìn fẹ́ni tí ọba ti nírun torí pé yàtọ̀ tí ń bẹ láàrin mùsùlùmí àtẹni tí èsè mùsùlùmí òun náà nírun mùsùlùmí a máa ṣètọrẹ àánú ẹni tí èsè mùsùlùmí a máa ṣètọrẹ àánú mùsùlùmí a máa gbààwẹ̀ ẹni tí èsè mùsùlùmí a máa gbààwẹ̀ ṣùgbọ́n ní gbogbo ayé kò sẹ́ni tí máa ń kírun tó yàtọ̀ sí mùsùlùmí ó wá mú ìrun tó jẹ́ pé òun náà lò pọ̀ ẹ̀sìn wa yẹn ó wá fi rẹpísẹ́ǹtì gbogbo ìjọsìn àṣẹ àtẹ́rìbìyàtú àtà àbùdíyà a máa sọ nínú àwọn ìjókòó eléyìí tí yóò máa wáyé láwọn yàrá kálukú wa láwọn inú ilé kálukú wa láwọn mọ́sálásí kálukú wa àwọn tó ní í ṣe pẹ̀lú ríre ni pẹ̀lú bó o la ṣe ń jọ́sìn fún ọlọ́run ọba àlekè eléyìí ńkọ́ ó ń bẹ nínú àwọn nǹkan tí yóò máa ṣẹlẹ̀ ẹlẹ́kẹta nínú àwọn nǹkan tí yóò máa lọ nínú àwọn ilé kálukú wa tá a fi máa rí àwọn ọmọ wa tí wọ́n fi ya ẹni ọlọ́run tí wọ́n fi yà dáadáa òun ni tá a tún pè ní àtẹ́rìbìyàtù àdàwíyà a tún máa fi kọ́ àwọn ọmọ wa lẹ́yìn ìgbà táwọn gangan bá ń ṣe ìsìláàmù lẹ́yìn ìgbà táwọn gangan bá ní ìmánì lẹ́yìn ìgbà táwọn gangan bá ń jọ́sìn fọlọ́run bó o la ṣe tún máa ń ṣàlàyé ẹ̀sìn fẹ́lòmíì tẹ̀sìn òye bó o la ṣe máa ń pe ẹlòmíì tóun náà tún fi máa ṣẹ̀sìn eléyìí ni Lukmanul Hakim ló ń ṣàlàyé fọ́mọ rẹ̀ pé tó o bá ti fẹ́ ṣe tọ́lọ́run ọba àlékè ọláṣẹ́ lẹ́yìn ìgbà tó o bá ti ń gbèrún dúró wá múrúbìl màrúfì wá ánìlìmọ́nkàr wọ́sibírí àlámọ́ àsọ̀ọ́bákà iná dálíkà min azmil umur àṣìwọ́tọ́ ọjọ́ ọmọ mi mọ́sọ̀pọ́ mi èké ni ọ́ ìwọ náà máa pàṣẹ dáadáa orí ẹgbẹ́ rẹ ti ń parọ́ ni ọmọ parọ́ mọ́ máa kọ aburú ọ̀rẹ́gbẹ́ rẹ ti ń fọwọ́ òsì jẹun mọ́ fọwọ́ òsì jẹun ọwọ́ ọ̀tún ni o fi máa jẹun orí ẹgbẹ́ rẹ tọ́já sí pọ́ lọ gẹ irun kírun mọ́ gẹ irun kírun mọ́ orí ẹgbẹ́ rẹ ti ń gbé sòkòtò bèbè rẹ̀ dì í ọ̀wá mọ́sáàgì mọ́ eléyìí ọ̀bá tọ́lọ́wọ́n bá àlékè ọlá mu ọ̀rẹ́gbẹ́ rẹ lóbìnrin ti ń fọṣẹ burúkú bóra ọ̀wá mọ́ bóra mọ́ àṣẹnu ńlẹ́ láti kọ́ àwọn ọmọ yìí yóò ti jẹ́ kó yẹ́rù àwọn ọmọ yìí wípé ara aṣẹ́ táwọn ọmọ ṣe òun náà ní kíni o àtẹ́rìbìyàtù dàwíyà báwọn ṣe ń ṣe ìsìláàmù àwọn ò tún máa ṣàlàyé ìsìláàmù fẹ́ lómi àwa tá a jóbi náà máa wá gbaládá lórí àwọn ọmọ yìí yálà wà láyé àbí tá a bá sí láyé mọ́ ẹlẹ́kẹrin nínú nǹkan tá a tún máa fi kọ́ àwọn ọmọ wa òun ni àtẹ́rìbìyàtù lòkòlòkìyà bó o la ṣe ń hùwà láwùjọ bó o la ṣe ń ṣe pẹ̀lú àwọn èèyàn inú ilé láti kọ́ àwọn ọmọ yìí wọ́n sọ pé charity begins at home àṣẹṣe ilé ní bọ́ọ̀mọ́ dòde ọmọ tá a kọ́ lẹ́kọ̀ọ́ bó o la ṣe ń hùwà ọmọ tá a kọ́ lẹ́kọ̀ọ́ bó o la ṣe ń ṣe ìṣesí ọmọ tá a kọ́ lẹ́kọ̀ọ́ bó o la ṣe ń báwọn èèyàn lò irú ọmọ bẹ́ẹ̀ lóòótọ́ ìmọ̀ọ́nì rẹ̀ lè dà irú ọmọ bẹ́ẹ̀ ìjọsìn ẹlẹ́mọ̀ làlàáfíà ṣùgbọ́n abala àwáyé ńkọ́ yọ wà jẹ́ kán máa bú pé ẹ̀rí irú ọmọ yìí ọmọ tọ́gọ̀ ni ẹ̀rí irú ọmọ yìí ọmọ tí ò ní ádàbù ni ẹ̀rí irú ọmọ yìí ọmọ tí ò ní wàhálà pọ̀nlé òun ni eléyìí àdìpẹ́tà bá wà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam òun lọ́lọ́run ayé ẹlẹ́ẹ̀karùn pé ìwọ ànábì á ìwọ nìwà rẹ mọ̀ dáa ju tó bá rí bẹ́ẹ̀ àwọn tọ́jà àwọn ọmọ tí wọ́n mọ jáde nínú ilé mùsùlùmí àwọn ló yẹ kí wà wọn dá aláwùjọ àwọn ni wọ́n rí àgbàlagbà tí wọ́n pọ́n àgbàlagbà lé wọn ní fojú rénà ọmọ èké wọn ní máa sọ̀rọ̀ jàbùà wọn ní máa hùwà bí ìwọ ọmọ tó wá láti ilé tí ò lẹ́kọ̀ọ́ iṣẹ́ tá a ṣe lórí eléyìí iṣẹ́ tó pọ̀ ni ìyẹn ni Lukmanul Hakim ló wá ń ṣàlàyé fọ́mọ rẹ̀ pé ìwọ tó ọjọ́ mọ́ mi látùsọ irhadakalinas mọ́mọ́ máa yọnu fòkìfòkì sáwọn èèyàn mọ́mọ́ bú eléyìí bó o ṣe ń bú tiwájú ló ń bú tẹ̀yìn bó o ṣe ń ṣépè fèlè ló ń ṣépè fún tọ̀hún á rí i pé ru ọmọ yìí ó súnmọ́ kọjá sí pé ntọ́kọ́ ńlé wọn ni bóyá báwọn òbí ẹ̀ náà ṣe máa ń ṣépè lòun náà ṣe máa ń ṣépè báwọn òbí ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ jàbù àtà lòun náà ń sọ̀rọ̀ jàbù àtà ńlọ́jápá wa tá a jóbi iṣẹ́ pọ̀ tá a ṣe lórí eléyìí wàlá tẹ́mṣífìl árùtì márọ̀ ha má máa rí àríyàn lórí ilẹ̀ á ti kọ́ ọmọ wa èyí máa rìn bí ìgbà tílẹ̀ ó lu èyí máa rìn bí ẹni pé òun nìkan lọ́lọ́ ń dálẹ̀ fún irú ẹ̀kọ́ ìtọ́ ti wà lára ọmọ yóò jẹ́ kí irú ọmọ yìí ń kọ́ o kò jẹ́ ọmọ alálùbáríkà kọ́ jẹ́ ọmọ tọ́já sí wípé wọ́n ọmọ firú ẹ̀ tọrọ ọmọ kọ́ jẹ́ ọmọ tọ́já sí pé látara rẹ̀ àwọn èèyàn ọmọ ṣe kí ni wọ́n ọmọ ṣe tọ́lọ́hún torí pé inna Allaha la yuhibbu kulla mukhtalin fakur ọlọ́run ọba àlékè ọlá kò nífẹ̀ẹ́ gbogbo àwọn tí máa ń rin àríyàn elédè Luqmanul Hakim ló ń sọ fọ́mọ̀ ẹ̀ ní Quran chapter thirty one láti aya thirteen dé ẹlẹ́ẹ̀kọkàndínlógún ìyẹn jẹ́ ẹlẹ́kẹrin nínú àwọn ẹ̀kọ́ eléyìí tá a fi kọ́ àwọn ọmọ wa ẹlẹ́karùn-ún bẹ́ẹ̀ òun ni àtẹ́rìbìyàtú àlìjìtìmọ̀ ìyà àwọn ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú àwùjọ eléyìí yàtọ̀ sí ìwà èyí tá a sọ tán ni pé bó la ṣe ń hùwà ṣùgbọ́n eléyìí ni pé bó la ṣe máa ń ṣe láwùjọ yálà a fẹ́ jẹun pẹ̀lú àwọn èèyàn láwùjọ irú ẹ̀kọ́ yìí ni ó jẹ́ ká mọ̀ bí a ṣe ń lo àwùjọ a tún máa tẹ̀síwájú pẹ̀lú yọ̀ǹda ọlọ́run nítorí kò sí àsìkò abẹ́ ọlọ́run bọba àlékè ọlá ilé ẹ̀kọ́ mufilun high school tán ṣe oníbọ̀wé ètò àlékún dáadáa ọlọ́run bá ní í ṣe fún wọn wáàsí eléyìí tí a ti ń kéde rẹ̀ tí ṣe wá sí Ramadan yóò wáyé ní sátidé ẹlẹ́ẹ̀kejì on the twenty seven six nínú oṣù kẹfà eléyìí tí a wà yìí níbi tí àwọn Sheikh wa Isa Akindele Salahudeen tí wọ́n ti máa ṣàlàyé fún wa nípa bó la ṣe ń tọ́jú ọmọ tí yóò fi yaare aago mẹ́wàá òun ni láti àdúgbò Muslim ẹ wọkọ̀ ẹlẹ́yìn lọ sí ìfẹ́lódò ìdí òbí ẹ sọ ní Mufilihun high school ibẹ̀ ni wọ́n ti sọ yín entrance exam wa July four òun náà ni yóò wáyé àtàwọn tá a ti fọ́ọ̀mù àtàwọn tí a fẹ́ gbà ẹ jẹ́ kí a pàdé ẹ lè fẹ́ pè wá ẹ pè ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three zero eight èmi lọ́mọ yahya ines islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.